ní orúkọ jésù olúwa ọlọ́run àjíǹde mo gbàdúrà fún gbogbo àwọn tó ń wo program yìí gbogbo ohun tó ti kú ní ayé yín kó bẹ̀rẹ̀ sí í jí dìde bó jẹ́ iṣẹ́ yín ló ti kú bó jẹ́ ògo yín ló ti kú ọlọ́run àjíǹde ó kó gbé ògo yín dìde ẹlòmíì ó ti sọ ògo rẹ̀ nù bóyá nípa ìbálòpọ̀ láàrin ọkùnrin wọn ti gba ògo ẹ̀ ṣùgbọ́n torí ọlá àjíǹde gbogbo ìwọ tí wọ́n ti gba ògo rẹ mo gbàdúrà ògo tuntun kó jíǹde fún ẹ gbogbo ohun tó ti kú ní ayé rẹ bóyá àìsàn ló dì ẹ mọ́lẹ̀ ó yá gbà jíǹde gbà jíǹde gbà jíǹde gbogbo iṣẹ́ tó ti kú gbà jíǹde nàìjíríà tó ti kú ó yá gbà jíǹde ó yá gbà jíǹde jésù olúwa wa. Amen alóore tv alóore tv nílé ní lóko ni ẹ máa wò ó. a kú ìlú a kú ọdún àjínde tí a bá sọ nípa Easter ọdún àjínde kí ni significance fún ah. Christianity. ọdún àjínde jẹ́ ọdún tí ah, a fi ń rántí ikú àti àjíǹde Jesus, but not just remembering the death of Jesus and his resurrection. Ọdún àjíǹde jẹ́ mo fẹ́ lè nínú gbogbo ọdún tí à ń ṣe òun ló ṣe pàtàkì jù ìdí rèé. ju Christmas gan lọ. ó ṣe pàjù Christmas lọ màá sọ rísì fún yín ẹ gbọ́ ni Bíbélì ní ó ní ọjọ́ ikú ó ní ó dájú ọjọ́ tá a bí ni lọ. ọjọ́ ikú ó ní ọjọ́ ikú ó ní ó dájú ọjọ́ tá a bí ni lọ christmas ọjọ́ tá jésù ni easter ọjọ́ tá tí jésù kú tó jẹ́ ìdídìde ni bíbélì kan dẹ̀ sọ pé ọjọ́ ikú ó dáa ọjọ́ tá tí gbogbo ọdún tá celebrate easter ló ṣe pàtàkì jù kì í ṣe pé bí ẹtọ́ wípé jésù kú torí wípé hope wà fún wa ni wípé àwa náà máa jíǹde torí pé kí jésù tó kú àti jídìde gbogbo àwọn tó ti kú láti adam a máa ń pè bí kan ní sheol inú ilẹ̀ ni gbogbo sóòlù wọn lọ kò séyìí tó ti jíde gbogbo wọn ti lose hope wọn wà ń bẹ yìí kó dàbí kéèyàn wà nínú àhámọ́ níbi tí èṣù ń gáìdì wọn wọn ò lè jáde. fún àwọn kìrìsìtẹ́nì tí wọ́n máa ṣe torí nǹkan tó bí sàrán pé wọ́n á kọ́ gbàwé lẹ́ǹtì náà tí lẹ́ǹtì bá parí good friday palm sunday good friday easter saturday easter sunday easter monday bọ̀ kì í ṣe gbogbo kìrìsìtẹ́nì náà ló ń gbàwé yìí ìyẹn ń kọ́ ṣe ti rí kò sí ní bíbélì wípé kéèyàn máa gba àwẹ̀ lent wípé àwẹ̀ lent wà compulsory it is optional it is not compulsory wípé jésù gba àwẹ̀ forty days and forty nights jésù sọ fún yín wípé ẹ lọ gba àwẹ̀ forty days and forty nights kùránì nìkan la mọ̀ wípé wọ́n pa aláṣẹ ní káwọn èèyàn máa gba ramadan gbogbo àwọn tó ń ṣe yẹn they are only building up their faith torí pé tíyàn bá gbàwẹ̀ ó máa ń jẹ́ kéèyàn súnmọ́ Ọlọ́run. ìyá christian tó ń ṣe àbí. tó ń ṣe wọ́n ṣe on their own volition it is not eh, torí torí a rí pé ọ̀pọ̀lọpọ̀ kọ́ ni ó gba àwẹ̀ lẹ́ǹtì eh, nínú gbogbo kìrìsìtẹ́nì pátá ló máa ṣọdún Easter. nínú kìrìsìtẹ́nì anytime yẹn lè gbàwẹ̀ anytime kò sígbà tí yẹn ò lè gbàwẹ̀ nípa bí a mo fẹ́ gbàwẹ̀ tí n bá ní ìdìkan látọ̀dọ̀ Ọlọ́run I will go into prayer and fasting and if my heart is clean definitely i will get what i want fasting is just like humbling your spirit bẹ́ẹ̀ kí èèyàn rẹ ọkàn ẹ̀ sílẹ̀ láti lè gba nǹkan lọ́wọ́ ọlọ́run torí pé ẹni tó bá gbéraga alágbéraga kan lè rí kankan gbà lọ́wọ́ ọlọ́run so mo mẹ téèyàn bá rẹ ọkàn ẹ̀ sílẹ̀ tó rẹ ẹ̀mí ẹ̀ sílẹ̀ òun ni fasting so pé bóyá àwọn èèyàn ń fast fún easter it is not biblical that people must compulsory fast for easter. Bẹ́ẹ̀ni ṣùgbọ́n tó bá gbà lára tó bá gbà wíwá ojú rere ọlọ́run wíwá ojú rere ọlọ́run. èyí tí wọn fẹ́ ṣe ń yọ monday easter monday yìí kí ni ẹ sọ ìgbésẹ̀ ìgbélé ní fáwọn èèyàn. ṣètìlí easter monday nǹkan tí mo fẹ́ káwọn èèyàn mọ̀ pé à ń lọ gálí à ń lọ gálí à ń lọ kíní kan nǹkan tó ṣe pàtàkì ni wípé ikú àtàjíǹde jésù the significant is that tí àwa náà bá kú a máa jí dìde. ṣó ti yẹ nǹkan tí mo sọ so the significant ni pé tí jésù fi lè jí dìde bí àwọn náà bá kú kò bá jẹ ten thousand years kò bá jẹ five thousand years jésù tó padà bọ̀ àwọn náà máa jí dìde. ìyẹn àwọn tó bá tẹ̀lé lódodo ni. àwọn tó bá jọ bẹ́ẹ̀ ni o ẹni sùúrù o tó bá sọ nípa àjíǹde nípa abẹ́ jí dìde àwọn kan máa jíǹde sínú ìyè àwọn kan máa jíǹde sínú ìyà ìyẹn gbọ́ ọ̀gbọ́n tí mo sọ àwọn kan máa jíǹde sínú ìyà àwọn kan pé ok nísìnyí àwọn ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ òun náà ẹni sùúrù jésù ń padà bọ̀ Quran nìkan fún àgbẹ̀ Jésù padà pásítọ̀ kan ní. Jésù ní mò ń padà bọ̀ pẹ̀lú rẹ̀ ó ní mò ń padà ó ní ó ní ń padà bọ̀ with my kini láti fún bẹ́ẹ̀ láti fún bí oníṣẹ́ àbáná ìpè mò ń padà bọ̀ pẹ̀lú I'm coming back with my reward to give unto every man according to láti san kálukọ gẹ́gẹ́ bí sí ọwọ́ rẹ̀ mi kò kankan pẹ̀lú èrè mi bẹ pẹ̀lú èrè mi bẹ láti san fún kálukọ gẹ́gẹ́ bí sí ọwọ́ rẹ̀ bàjẹ́ bàjẹ́ mi. ẹ kì í ṣe bẹ́ẹ̀ nìkan o ó ní mò ń lọ sọ̀rọ̀ bàbá mi láti lọ pèsè àyè ó ní tó bá ń pé kò rí bẹ́ẹ̀ mi ní sọ fún yín bẹ́ẹ̀ o ó ní ní ìwà ní ọ̀dọ̀ bàbá mi ó ní there are many mansions there ẹ wò ṣẹtiri ṣẹtiri mansion lè wà ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ set mansion yẹn mansion lè wà ṣé èèyàn onítọ̀ èèyàn chair, lélẹ̀ bẹ́ẹ̀dì lélẹ̀ kíni lélẹ̀ láti lọ túnṣe láti look at expensive God is the owner of the mansion but Jesus Christ went there to arrange it ṣùgbọ́n nǹkan Jésù ti ti jẹ́ ni wípé Jésù ti dé torí wípé àwa the gospel has not gone to everywhere Only until when the gospel goes to the end of the earth, the end will come. Ẹ jẹ́ kí n sọ̀kan fún yín. Tẹ̀sílẹ̀ àjínde Jésù. Nǹkan tí àjínde ṣe pàtàkì ni wípé garanti wà wípé tí a bá kú tí ara wa di iyẹ̀pẹ̀ tí egungun wa bàjẹ́ àwa náà yóò yìí. Ẹ kàn wọ́n fi Quran sọ fún yín. Quran chapter thirty seven verse sixteen. Quran thirty seven verse ó ní ǹjẹ́ nígbà tí àwa bá kú tí a di iyẹ̀pẹ̀ àti egungun ǹjẹ́ dájúdájú wọn yóò tún gbé wa dìde ta ló fẹ́ gba ìdè Jésù ni ó ní ẹgbẹ́ ó ní ǹjẹ́ nígbà tí àwa bá kú tí a di yẹ̀pẹ̀ àti egungun ǹjẹ́ dájúdájú wọn yóò tún gbé wa dìde. so kùránì lẹ́ ń kà bíbá ibù. kùránì ni mò ń kà kùránì ni. ẹ jáwé yẹn. òun ni òun ni kùránì kùránì kùránì kùránì thirty seven verse sixteen ẹ lè ẹ lè òun ni kùránì thirty seven verse sixteen ǹjẹ́ dájúdájú nígbà tí àwa bá ti kú tí a di iyẹ̀pẹ̀ àti egungun ǹjẹ́ wọn yóò tún gbé wa dìde Quran kan sọ wípé there is resurrection of the dead so Jésù ó wá sọ fún wa wípé ẹ̀wọ̀n ṣe tí bó ṣe kú yẹn tó wá jí dìde ìgbà tó kú ó lọ síbi tí wọ́n so ọkàn àwọn èèyàn the soul of those good people who cannot get out of that shackles in shoe ó lọ ní ó yá ẹ wọn sílẹ̀ àwọn èèyàn mi lélẹ́yìí òun náà ṣe ní nígbà tó kú àwọn òkú jíjìde pẹ̀lú ẹ̀ àwọn òkú kì í ṣe gbogbo òkú ló jíjìde o àwọn tó ń ṣiṣẹ́ rere wọ́n jíjìde pẹ̀lú ẹ̀ ìgbà tó wá ń lọ sọ́run òun ló ṣe ní when the son of man go is going up he will draw men to himself so àwọn tó ti kú yẹn láti ìgbà Adam tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ wọn da ó gbé wọn dìde ó wá lọ jókòó òun náà wá ń ṣọba lórí wọn so òun náà tó wá ń padà bọ̀ ó bọ́ sí ìgbẹ́gbẹ́ gbogbo àwa generation yìí títí ìjọba fi dé àmàtí lọ ṣùgbọ́n garanti wà wípé bó ṣe bó ṣe gbé àwọn yẹn dìde bó tilẹ̀ jẹ́ wípé many thousands years náà ti kú kí jésù tó tó jí ìdè àwa náà wọ̀ pé bó jẹ́ ten thousand years ní jésù bá padà bọ̀ bí wọ́n bá tẹ̀ ti gbàgbé ibi tó sin wá sí jésù máa gbé àdé ní ààyè hmm. so ìpadàbọ̀ rẹ̀ fàjìǹde àwọn àwọn èèyàn rẹ̀ ni. àwọn àjíǹde àwọn èèyàn rẹ̀ ni ìjọ ní kan tó ṣẹlẹ̀ nìyẹn ó ń bọ̀ wá jí wá dìde ni ok kí ló ń kó bẹ́ẹ̀ wá ṣe. so lẹ́yìn àjíǹde bá ìdájọ́ ló kù. ìdájọ́ ni ok ẹ kí fọn fún mi kí jésù bá wá tó bá yọ ẹ gbọ́ ohun tó bá yọ pẹ̀lú àwọn áńgẹ́lì ẹ̀ gbogbo àwọn tó ti kú wọ́n máa ní bọ́dì tuntun bí áńgẹ́lì àwa táwa láyé gan a máa transform as áńgẹ́lì ni so àwa ìdájọ́ máa dúró àwa jókòó ẹ̀gbọ́n tí kẹ́ẹ̀gbọ́n jésù sọ nínú kúránì ó ní ẹni tó bá gba jésù gbọ́ kúránì sọ ó ní ẹni tó bá gba jésù gbọ́ ó náà máa jẹyà ó náà máa jẹ níyà mm-hmm. ó ní bẹ́ẹ̀ bá gba jésù gbọ́ kó tó kú ó ní kí gbogbo wa gbogbo ènìyàn kó gba jésù gbọ́ kó tó kú so bí tí mò ń wọ ní pété tí rí jésù ikú àti àjíǹde jésù ó ṣe pàtàkì ó ṣe mí láàánú wípé àwọn ọkọ tó máa ń ka kúránì gan wọn ò gbàgbọ́ pé jésù kú ó dẹ̀ jí dìde lẹ́yìn. bóyá kò sẹ́rìí fún nínú nínú kúránì. ẹ̀rí wà ẹ̀rí wà màá sọ ibi tí jésù tó sọ ibi tí jésù ti sọ̀rọ̀ nínú kúránì hmm. màá kọ́kọ́ sọ bẹ̀ náà kúránì chapter nineteen. Quran chapter nineteen verse thirty-three ẹ ká kọ́kọ́ wò yẹn náà ibi mẹ́ta ni màkà Quran chapter nineteen verse thirty-three nineteen verse thirty-three ẹ gbọ́n kan Jésù sọ ó ní àti kí àlàáfíà kí ó máa bá mi òun ni Quran ni mò ń kà o. bẹ́ẹ̀ni yàrá bẹ́ẹ̀ni ẹ máa kà lọ. Jésù ń sọ̀rọ̀ Jésù ló ń sọ̀rọ̀ yìí. Jésù ló ń sọ̀rọ̀ òkè. ó ní àti kí àlàáfíà kí ó máa bá mi ní ọjọ́ tí a bí mi àti ní ọjọ́ tí èmi yóò kú àti ní ọjọ́ tí a ó gbé mi dìde ní ààyè ṣẹ́fẹ́sì ló sọ̀rọ̀ ẹ̀ ẹ wọ̀ ó ní èyí ni ó ní èyí ni Ísá ọmọ Mọ́ríámọ̀ tí ó jẹ ọ̀rọ̀ òtítọ́ tí wọ́n ń ṣe àríyànjiyàn sí ṣẹ́sì bọ́ ó ní àríyànjiyàn tẹ́ ń ṣe Jésù ní ó ní ìbùkún ni fún mi ní ọjọ́ tí a bí mi ní ọjọ́ tèmi yóò kú àti ní ọjọ́ tí a ó gbèmí ìdè ṣó wá kú tòótọ́ ó kò tí kú gbà yẹn o ẹ jẹ́ káwọn ètò ti kú hmm. Quran chapter five verse one seventeen ẹ gbọ́ nǹkan tí bẹ́ẹ̀ sọ Quran chapter five verse one seventeen Quran chapter five verse one seventeen ó ní ẹ máa gbọ́ Quran chapter five verse one seventeen Jésù ti gbà tó kú tán ló tún wá sọ̀rọ̀ ẹ mọ̀ ó kọ́ sọ̀rọ̀ kó tó kú lẹ́yìn tó tún kó tún sọ̀rọ̀. Hmm ó ní èmi kò sọ kinní kan fún wọn bí kò ṣe ohun tí o ti pa láṣẹ fún mi pé ẹ sin ọlọ́run olúwa mi àti olúwa ẹ̀yin náà èmi jẹ́ ẹlẹ́rìí lórí wọn níwọ̀n ìgbà tí èmi ń bẹ láàrin wọn ṣùgbọ́n nígbà tí o ti pa mí jésù ló sọ̀rọ̀ ẹ o lẹ́yìn tó kú tán ó ní ṣùgbọ́n nígbà tí o ti pa mí ìrẹ ni o jẹ́ olùṣọ́ lórí wọn ìrẹ ni ẹlẹ́rìí lórí ohun gbogbo ó ní nígbà tí o ti pa mí ìwọ ẹ mọ̀ pé lẹ́yìn jésù jésù kú holy spirit wá ọlọ́run náà dẹ̀ ni so bẹ̀rẹ̀ jésù sọ pé òun kú ẹ jẹ́ ká tún nǹkan tí ọlọ́run sọ nípa ikú jésù hmm, nínú quran quran chapter three verse sixty five quran chapter three verse sixty five ó ní nígbà tí ọlọ́run wí pé ìwọ isa èmi yóò pa ọ́ ẹ gbọ́ ó ní èmi yóò sì gbé ọ wá sí ọ̀dọ̀ mi ṣé kò jíǹde ẹ ó ní nígbà tó sọ pé èmi yóò pa ọ́ èmi yóò ṣe kíni gbé ẹ wá sí ọ̀dọ̀ mi èmi yóò sì wẹ̀ ẹ́ mọ́ kúrò lọ́wọ́ àwọn aláìgbàgbọ́ èmi yóò sì fi àwọn tí ó bá tẹ̀lé ọ lékè àwọn tí ó ṣe àìgbàgbọ́ lọ títí di ọjọ́ àjíǹde ẹ gbọ́ ó ní òun yóò sọ àwọn kírísítẹ́nì òun ó máa ju àwọn mùsùlùmí mẹ́mọ́rìsìn when you look at the population of Christians and Muslims, Christians are more than Muslims. Let us show research here. Yes. Christians are more than Muslims. About three point something billions are Christians, while about four or uh, two point three billions are Muslims. So, ó ní ẹgbẹ́ ó ní Ọlọ́run ló ń sọ̀rọ̀ ó ní èmi ó ní ó ní ó ní ìwọ Isa èmi yóò pa èmi yóò sì gbé sọ́dọ̀ mi. Ṣé àbí ṣé ìgbà tó kú lẹ́yìn kan náà gbọ́ lọ sí ọ̀run bẹ́ẹ̀ ni àwọn àwọn ẹ̀rí tó wà ní Kùránì yẹn. So um, ká tó máa lọ inú eh, ọdún àjíǹde Jésù la wà eh, àwọn olùfà pátá eh, ẹ bá wa ṣàdúrà fún wọn kí àjíǹde Jésù kó lè jẹ́ um, ìtẹ́wọ́gbà àti ìwúlò fún gbogbo wa káyọ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù olúwa ọlọ́run àjíǹde mo gbàdúrà fún gbogbo àwọn tó ń wo programu yìí gbogbo ohun tó ti kú ní ayé yín kó bẹ̀rẹ̀ sí ń jí dìde bó jẹ́ iṣẹ́ yín ló ti kú bó jẹ́ ògo yín ló ti kú ọlọ́run àjíǹde ó kó gbé ògo yín jìde ẹlòmíì ó ti sọ ògo rẹ̀ nù bóyá nípa ìbálòpọ̀ láàrin ọkùnrin wọ́n ti gba ògo ẹ̀ ṣùgbọ́n torí ọlá àjíǹde gbogbo ìwọ tí wọ́n ti gba ògo rẹ̀ mo gbàdúrà ògo tuntun kó jíǹde fún ẹ gbogbo ohun tó ti kú ní ayé rẹ bóyá àìsàn ló dì ẹ́ mọ́lẹ̀ ó yá gba àjíǹde gbà jíǹde gbà jíǹde gbogbo iṣẹ́ tó ti kú gbà jíǹde nàìjíríà tó ti kú ó yá gbà jíǹde ó yá gbà jíǹde jésù olúwa wa. àmín àmín kásùmọ̀ ẹ bá dárúkọ ẹ bá sọ fún ẹ táwọn ènìyàn pè fún bíi fún ẹgbẹ́ àdúrà ìtọ́nisọ́nà tàbí ẹ̀bẹ̀ àdúrà. èmi ni wòlíì dókítà ìbùkún olúwa daniel nọ́mbà mi ni 090 60 75 95 28. ẹ bá àpilẹ̀ kan sí. 090 60 75 95 28. ẹ ṣe àwọn àríyìn bá. Alore TV Alore TV nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé.